ọmọ ya mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ya wa tájọ ha Quran àbí tájọ tájọ wà lẹ́mẹsẹ̀s ní gbogbo àwọn sukùl tó kálukú náà lọ tọ́lọ́run fi àwọn mẹsẹ̀s sànú wa ta ta ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ nú wọn nísìn táwọn rò pé a padà sí ní kí wọ́n á mọ tíjì bí nǹkan gàrí bá tá a ká kádá mọ́tọ́rọ́sà lẹ̀ ti ń di tech brothers nísìn alhamdulillah bàtà rí pé kò sí fíjọ níbi kéwọ̀n náà àwọn ustazi wa thirty one dey kéwú yìí for the past how many years twenty ẹlòmíì twenty years fifteen years ten years eléyìí tó ti dàgbẹ́ ti wà nù wọn nísìn eléyìí tó ti lọ di business man ti wà nù wọn nísìn àwọn náà ti ń jápa lọ fídì míì tó jẹ́ pé àwọn sábẹ́ lọ́lé kí ó ní à ń bọ̀ wá kí ló fà kò sí motivation ni kò sí motivation ni àwọn àfáàyè sì dà wọn fẹ́ jẹ haram wọn àfẹ́ ṣe jálàbí wọn àfẹ́ parọ́ wọn àfẹ́ gbáyàn lójú nígbà tó ti jẹ gbèsè jẹ gbèsè wọn wọn wọn wọn rí sálárì àwọn staff san wọn sálárì tí mọdúrọsà àwa la fa o jẹmọ àwa àwọn òbí tá ń fọmọ sílé kéwù àtàwọn olówó wa àwọn olówó wa ti ẹrí àwọn òwò àti ẹmọ ibi tán máa ń náwó wọn sí ọlọ́wọ́ sànú ẹ̀yin tẹ́ ná o ọlọ́ àtọ̀ àfọmọdọ́ àtọ̀lọ́wọ́ sànú ìwọ̀ ẹ̀yin tẹ́ tí máa ń náà ọlọ́run ti mú fún yín o ọlọ́run ti sọ fún yín nù Qur'an ní pé man yuqridullaha qardan hasana fayud'ifahu lahu ọlọ́run ti sọ fún yín ẹ̀ náwó yìí ẹ̀ dákun ẹ lè kó ìlú àkìyàmà bẹ́ẹ̀ kó jọ kó jọ lọ Shoprite rán ọmọ lọ US kẹ́bí kankan tó wọ́n èsì kù ẹni yóò kù síta á ní ẹ má ṣe gbé náà ẹ má ṣàrà àwùdé àmọ́ ẹ síta àwọn èèyàn wà tó kí ní kankan wọ́n sì fẹ́ ṣe dáadáa ẹ̀yin òbí náà tẹ́yìn náà ní tó yẹ tẹ́yìn pàdínà ọlọ́run bí ẹ̀yin náà alhaqumu takafuru hatta zurtumul maqabir fíjọ a lè máa ṣe báyìí ká máa pàdé ká máa máa náwó sóye títẹ̀sìn ẹ́ ẹlòmíì ilé kéwọ ọmọ rẹ̀ ó jẹ́wọ́ fá ọmọ lọ yunifásitì ọmọ ti fẹ́ graduate nísìnyí tó yẹ wọ́n sì jẹ́wọ́ iná ẹlòmíì two thousand fa ẹlòmíì five thousand wọ́n sì ń jẹ̀ṣúyà ẹ̀sìn wọ́n sì ń pàdé ń jọ́ìntì ẹ dákun ẹ jẹ́ àtúbà o ẹ má jẹ́ àbàtà àfáà jẹ́ o tí ó gba ọmọ ìyá ìbá jọ ẹ̀dẹ́ẹ̀kì tán tán dàgbẹ̀ tán tán di businessman tán ó kọ ẹni tí ó kọ ọmọ yín ní súnà rẹ̀ bídíà rẹ̀ ẹbọ rẹ̀ tàwídì rẹ̀ ó kọ ẹni tí ó kọ ọmọ yín o ìdájẹ́ méjì dáadáa wọn ò dákọ́ ọlọ́run ní dáa láàmú o àgbákò tí ó bá wa tí ó jẹ́ pé olúkálukú máa di pípẹ́ à ń kọ́ ọmọ wá lé kò sí mọ́tọ́rọ́sà ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe o ọlọ́run ní járe